Adéníkẹ́ ẹ ṣe dáadáa o níbo ni gbogbo yín wá lọ láti gbàdá àti látàárọ̀. ẹ̀gbọ́n mi ẹ̀ wò ẹ̀ ní bínú ni àá ṣàjẹun tíṣẹ́ ọkọ bá ti délẹ̀ báyìí káṣe náà ni iṣẹ́ ọkọ yìí náà ni kí lẹ wá mú bọ̀ báyìí láti ọdún bíi mẹ́wàá tẹ̀ sí lọ sílùú Èkó. òfo ọjọ́ kejì ọjà asán wo sórí pé ọ̀rọ̀ wa ti nílò àdúrà dáadáa báyìí. ẹ àdúrà àbí kí lẹ wí ṣé ẹ̀yin ò mọ̀ pé àdúrà yín ló gbà tẹ́ ẹ fi ráyè kó padà wá sábúlé hmm. ah, ẹ wo ẹ̀gbọ́n mi ẹ má jẹ ìtàn yín o ṣe rí gbogbo ọmọ abúlé kò sẹ́ni tájọ sọnù wọn o gbogbo ìlàkàkà àti ìgbìyànjú wọn báyìí àfọ ló máa ń já sí. kí ló wá ń fà náà. kò sẹ́ni tó yé o kò sẹ́ni tó yé rárá rárá ẹ wo bọ̀dá pásítọ̀ tó lọ́lọ́run pé òun tó lọ Ìbàdàn lọ dájọ́lẹ̀ fún bí ọdún mẹ́ta tó fi dájọ́lẹ̀ ń bàdàn òun àti ìyàwó ẹ̀ nìkan ló ń ṣèsìn. ìyẹn tún wá lé o. kódà ó ti kó padà wá sábúlé báyìí ẹgbẹ́ ìjọ rẹ̀ lẹ́gbàá kọjá ńgbà tẹ́ ń bọ̀ níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn. mo bọ́ tán ń pàtẹ́wọ́ ń bẹ níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́. ẹ ṣé àwọn ọmọ ìjọ ìtura pọ̀ báyìí. ẹ á ti pọ̀ náà alice ató bíi méje àtàwọn ọmọ wẹ́wẹ́ ni o. Ah, ẹni ìjẹta ẹ̀rin àwọn ẹ̀fà èje èèyàn hmm. méje péré. èèyàn ah! méje péré. àtàwọn ọmọ wẹ́wẹ́ ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ ìgbà ó kó àlọ́ sùn làwọn ará abúlé máa ń lọ kódà ìgbà míì gan pásítọ̀ kì í wálé fẹ́kọ̀ọ́ bíbélì ṣíṣe ọkọ bá gbomi mu torí òun náà fi iṣẹ́ ọkọ kúnṣẹ́ olúwa ni. ó dàbí pé abúlé gbígbé yìí ò san wá o. kì í ṣe pé ó san wá náà àmọ́ ó ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ o ó ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ ẹ wo bọ̀dá Ghana ẹ mọ iye ọdún tó ti lò ní Ghana ìṣáná báyìí kó rà bọ̀ àmọ́ lẹ́nu ìgbà tó padà wá sábúlé ó ti tó bí ọdún mẹ́wàá báyìí ó mà ti rọ̀kadà. bùdá gánà rọ̀kadà. bùdá gánà ti rọ̀kadà. kí ni mo tẹ̀ fẹ́ máa wá máa ṣe báyìí. ṣe bí oko bàbá wa ṣì wà ń bẹ ẹ̀yin náà ẹ fọwọ́ mú yẹn nípa àdúrà àti gbàgbọ́ mo gbàgbọ́ pé ìyanu á ṣẹlẹ̀ ẹ̀yin náà á dúpẹ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ mo tún padà wá sábúlé wá roko ah! elédùà ló mọ sí àṣelà o. olúwa ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀. bàbá mi ló lòókù sórí kò dẹ̀ sí ọwọ́ lílù lára ẹ̀ orí <laughs> mo mọ̀ pé èmi náà máa lò ó dẹ̀ dá mi lójú pé ìwọ gangan fúnra rẹ wàá lu ọkọ yẹn. tàbí ó dẹ̀ dá yín lójú. àní ọkọ ẹ ti lo ogún ọdún ó sì dá mi lójú pé ó lè lo ọgbọ̀n ọdún sí láì bàjẹ́ ọkọ gidi ni. èmi kọ́ dáàdì èmi kọ̀ láti jogún ìyà àti òfo. bẹ́ẹ̀ náà lọ pé mo. ẹ má bínú nǹkan tó ṣe pàtàkì jù ni pé ìgbà ọ̀la ń padà sékòó. sórí ọ̀rọ̀ èkó tó sọ̀hún wo àní lọ sí èkó mọ́ o mi ò rò pé a máa lọ sí èkó mọ́ sórí gbogbo ìgbìyànjú àti akitiyan wa láti dìde lẹ́kọ̀ọ́ asán ló já sí pàbó ló já sí kò sí alátìlẹyìn kankan kò sí olùrànwọ́ kankan lẹ́kọ̀ọ́. níbí ńkọ́. níbí sórí gbogbo àwọn àdúrà tá a ti ń gbà lẹ́kọ̀ọ́ tí ò sẹ́ gbogbo ìsọ́ òru ìsọ́ ọ̀sán ìsọ́ àárọ̀ tá à ń ṣe lẹ́kọ̀ọ́ tí ó ṣe ó dà pé ibi gangan lọ́lọ́run ti fẹ́ gbàdúrà wa hmm? ilẹ̀ wà jaburata láti ṣiṣẹ́ láti roko yàtọ̀ sí ẹ tó wá rí ọkọ àti àdá ẹ mi ò rà mo kàn wọlé ni mo kó ìjà àgbà kádàrà wa ní kádàrà. ọgbà kádàrà yà ń tèmi o kádàrà ibi orí mi kọ sórí iṣẹ́ oko òdè wa lè bẹ́yìn ọ̀dọ́ ọ̀sìn ti máa ń lérò kò lè rárá. ṣé kì í ṣe sí burúkú nìyí mọ́ mi. rárá o ọmọ mi sórí ètò ayé ìdárayé yìí nígbà míì a ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn sáré síwájú èmi à sì máa yọ̀ bí ọ̀kùn a tún máa dàbí pé èèyàn padà bẹ̀rẹ̀ ni sórí ọlọ́run nìkan kí ni mo wí ọlọ́run nìkan ló ní ètò ayé ẹ̀dá lọ́wọ́ bó bá sì ṣe wù ló ṣe máa ń tò ó. ṣó dá lójú pé tí ọlọ́run lè yí. a nílò áńgẹ́lì kankan láti sọ fún wa wípé bí ọlọ́run ṣe tò ilé ayé wa ní jẹ́ kí n sọ fún ẹ ìlú yìí ilẹ̀ ògo wa gangan ni ilẹ̀ ìbùkún wa ni <laughs> iṣẹ́ oko dáa iṣẹ́ oko ni babalá bàbá mi ṣe tó fi kọ́ ilé tó ń wọ̀ ẹ́ ilé tá a wà yìí iṣẹ́ oko náà fi kọ́ bàbá mi náà iṣẹ́ oko ló ṣe tó fi dè èèyàn bọ̀dá gánà <laughs> iṣẹ́ oko náà ló ṣe títí títí tó fi ra ọ̀kadà ah, iṣẹ́ tó dáa ní iṣẹ́ oko ọ̀nà gidi gan-an la wà yìí àmì sọ̀nà rárá o. ẹ tó bá tiẹ̀ wá jẹ́ pé inú iṣẹ́ oko náà ló yí ògùn yìí wà ẹ̀yin ò ṣe ṣe iṣẹ́ oko tìgbàlódé àfi kẹ́ tún máa mú àdá àtọkọ táwọn bàbá bàbá yín lóko ẹ wo èmi àtàbúrò mi a ti pinnu à á padà sékòó tiwa ètò ọlọ́run kọ́ lè à padà sí burúkú ni wọ́n gbẹ̀nu ẹ lọ́wọ́ járe ọmọ tó béè lọ́wọ́ bàbá rẹ̀ pé bàbá rẹ̀ tẹ̀bà tó dí kókó ó fẹ́ gbọ́ ìtàn bí ìyá rẹ̀ ṣe kúrò nílé ni jẹ́ ń sọ fún ọ kí ló ń wá gan lẹ́kọ̀ọ́ tí ò rí ń bí tó yẹ pé bọ́ọ̀lù mo mọ̀ pé ó láìkì bọ́ọ̀lù gan fíìtì wà dáadáa láti gbá bọ́ọ̀lù tó bá dẹ̀ pé tẹlifíṣàn ni sórílẹ̀ balẹ̀ gbogbo ará abúlé pátápátá ló máa ń pàdé bẹ̀rẹ̀ alẹ́ láti wo tẹlifíṣàn ọ̀rẹ́ mi dẹ̀ ni mo mọ̀ pé ajẹ́ kó ojú kò síwájú iwájú gan ni wàá jókòó tí wàá máa wo tẹlifíṣàn yẹn dáadáa yàtọ̀ sí yẹ ṣó ṣé wo mọ̀ pé èkó èkó èkó ti wà noisy jù ariwo èkó pọ̀ ṣùgbọ́n ẹbí gbogbo ẹ̀ cool atmosphere bíi gentle. Hmm? o ò lè ní problem kankan níbí. ariwo èkó pọ̀ àbí kò wà peaceful good mo ti gbọ́. wá ṣé wọn ló máa sọ nǹkan tí màá ti fún mi ni i'm your father èmi ló bí ẹ lọ́mọ we are staying in this village nonsense. pọ̀ sí ṣé ó ti yá. ó yá níbo ló dà. à ń padà sí kòlónì sẹ́ẹ̀ èkó kẹ̀. já lọ. bàbá pọ̀ sí i bàbá pọ̀ sí o. pọ̀ bóyè ọ̀rọ̀ yín yé mi ṣùgbọ́n ẹni tó gun ń jà lábúlé tó wọkọ̀ tó lọ sílùú èkó ṣé yẹn wàá fòpin sógun ayé ẹ̀ ni ṣùgbọ́n adéníran ìwọ náà ṣe wàá gbà pé ogun jẹ́ ètò ọlọ́run fún ayé yín. pásítọ̀ kò dùn mọ́ mi náà kò kàn dá kí àgbàṣà ti ṣe kọ́mọdé mọ̀ ní. adìyẹ ńlá gùn ìwọ̀n ara ni òjá mọ̀ ah, èmi tó yẹ pé mo ní hnd lọ́wọ́ kí n wá padà sí abúlé kí n wá máa roko ṣùgbọ́n kí ni mo wá fẹ́ ṣe wá sọ kí ni mo fẹ́ ṣe. lónìí lògùn ó nígbà wo nígbà wo ló máa bá mi ṣe. ṣe yín ha ọ̀rọ̀ yín ti wá yé mi àṣé táyé bá gba tápà á kọ́ lé ìgúnnu tí àyè bá gba ògùn mọ̀ á ránṣẹ́ sí ẹ̀fọ́ òdú ẹ̀wọ̀ ẹ̀wọ̀ wọn ta ló pè yín tíjó tẹ́ wá ń yọ̀lù. labalábá ń ṣènáwó ẹlẹ́dẹ̀ ní wọn àjọ ìjọ kan lẹ́yìn ẹjọ́ kí ni ti ẹ̀ ń bẹ̀ mo ní kí ni ti yín bẹ̀. ọ̀rẹ́ là ó máa ṣe ọ̀rẹ́ là ó máa ṣe ọ̀rẹ́ là ó máa ṣe.

a sì na ohunkóhun ṣe pọ̀ mọ́ ṣe gbọ́. bẹ́ẹ̀ni ah, ah. ogun àgbà mo lérò pé yẹ kẹ́ ṣàlàyé fún àwọn wọ̀nyí dáadáa nítorí pé àwọn tí mò ń wọ̀nyí ó fẹ́ jọ bí ẹni pé ọ̀rọ̀ náà fẹ́ yé wọn rárá. gbẹ́nu ẹ lọ́wọ́ látìgbà tí mo ti la calvary kọjá lèmi àti ogun ti pínyà. bẹ́ẹ̀ni kábàárísọ mi dọ̀tún. mo dúpẹ́ ìbànújẹ́ mi ti fò lọ. gbogbo mi jójú mi ní jésù nù kúrò. kábàárísọ mi dọ̀tún. ìwé àwọn èèyàn lásán lásán yìí èèyàn lásán lásán wọ̀nyí. òótọ́ ni pé gbogbo ayé tó bá ti gba calvary kọjá wọ́n máa ń pínyà pẹ̀lú ogun ni. tèbí mo ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn èrò wa ní kàtìkàtì rédèrèdè jàtìjàtì tẹ wá ń sọ lẹ́nu yìí. Ah, ah, ah, eh, ọ̀rẹ́ ẹ ò bá fara rẹ balẹ̀ kó o ní sùúrù ò bá ní sùúrù sórí calvary tí wọ́n mẹ́nu bá wọn <laughs> ó lójú ogun tó lè ṣe àwọn ogun pẹ́pẹ́pẹ́ ló lè ṣe ṣùgbọ́n àwọn ogun kan wà tí ò lè ṣe àwọn ogun ilé àwọn ogun àgbà sórí àwọn ogun tí mo mẹ́nu báyìí àwọn ogun tó lágbára ni àwọn ogun tó máa ń sọ alágbára dáláì lágbára àwọn ogun tó máa ń sọ ẹni tó mọ̀ ṣe dáláì mọ̀ ṣe àwọn ogun tó máa ń fi òróró àti pè tó máa fi ń ráre ẹ ṣó wá rí àwa tó ń wò yìí àwa ni ogun ìdílé yín a sì wá ní láti wá fún ẹ ní ìpín rẹ nínú aṣọ ogun ìdílé yín òun la mú wá ìpín tèmi kẹ̀ ah mo kọ̀ lórúkọ jésù èmi àti ogun ti àti pínyà lórúkọ jésù. ẹnu rẹ lọ́wọ́ jọ gbẹ́nu rẹ sọ̀hún. kí wàá ní kàtìkàtì tó ń sọ yìí ṣé o lérò wípé àwa yìí àwa ṣeré ń bíbá yìí ni àbí o o lè onílérò pé àmọ́ nǹkan tá a wá ṣe mọ́ ẹ o wá sọ kàtìkàtì àfi bẹ́ẹ̀ nípa wàdà la wá ṣe ń bí. o kóra ẹ̀dà sọ̀hún kí lélẹ́yìí wo lajú rẹ kò gbà kó wo dáadáa kí ni wọ́n kọ sẹ́yìn rẹ̀ yìí. aṣọ ogun ìdílé níran. kò wá tóbi afẹ́fẹ́ ti fẹ́ àti ní fún adìyẹ. ṣé bóun lẹ́nu kébékébé ni. wo ìwọ ló ní o níwọ̀n tí ìran bàbá rẹ ti wọ̀ ó ti jogún rẹ nù àjogún rẹ ni ogún ìdílé rẹ ni o sì gbọ́dọ̀ wọ̀ sórí aṣọ tó ń wò yìí aṣọ àìtẹ́gbẹ́ ni aṣọ òṣì ni o sì gbọ́dọ̀ wọ̀ ó yá ẹ wọ̀ fún. Abẹ́ẹ̀rí <laughs> ìwọ náà wò wàrà rẹ rẹ́ẹ̀gì ló ṣe lára rẹ̀ tí o rí pé wọ́n ló laṣọ báyìí. <laughs> ẹ o ṣẹ̀ṣẹ̀ wá fi àwọ̀ jọ àwọn bàbá rẹ nu. Ah, ó mà ṣe o láti ọjọ́ tí ayé mi ti gba Calvary kọjá ni mo rò pé èmi àti aṣọ ogun ti pínyà ni láì mọ̀ wípé. Ah! àwọn ogun ìdílé mi ń dúró dè mí ní ìkórìtà yìí ó mà ṣe o ah! aṣọ ogun aṣọ òṣì aṣọ ìyà aṣọ àṣedànù aṣọ tí ń jẹ́ kí àwọn olóore sá fún ni lẹ́tún wá pín kàn mí ní ìdílé adéníran ah! ó mà. Ah! àdúrà la máa gbà bá a bá sì ti débi iṣẹ́ ṣíṣe là ń ṣe ẹ ó múra sádùá gan ẹ pariwo aṣọ ogun tí mo jogún láti ìdílé bàbá mi àti ìyá mi tó ń pọn mi lójú iná bọ́ lára mi ó yẹ gbàdúrà. ọmọ Jésù olúwa. Adéníran ó sọ pé o ò fẹ́ aṣọ ogun yìí ṣùgbọ́n a fi tipátipá wọ̀ fún ọ ah. Ah, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àgbàdua kẹ́ ẹ jẹ́ ká sọ fún ọlọ́run àníṣẹ́ aṣọ ogun tí ayé fi tipátipá wọ̀ fún mi oh. olúwa fi náà bọ́ lára mi. Oh, olúwa aṣọ ogun sáyé. Ah, kí lẹ́ ń dóde eh, eh, aṣọ ìyàwó rẹ̀ ń kọ́. rárá o ẹ wá fẹ́ tẹ o ẹ fẹ́ tẹ o ṣebí ẹni pé aṣọ ìdílé ogun adínìyàn ni ah èwo wá ní tìyàwó mi irọ́ èmi ti gba ìpín mi náà ẹ má fún ìyàwó mi o. òótọ́ lọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n ó jẹ́ àjùmọ̀jogún nínú ogún ìdílé tirẹ̀ níwọ̀n ìgbà tó ti fẹ́ ọ kò jù báwọn lọ. <laughs> ẹ wẹ wẹ wẹ wẹ wò àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni o aṣọ òfò àtàṣọ òfò èmi ò fẹ́ tèmi o aṣọ òṣè mi ò fẹ́ rárá rárá ni kò ṣe tèmi. gbẹ́nu rẹ dákẹ́ ah, ẹ gbà mí tàbí lọ́rọ̀ ah, wo kò yí ọ ni n sì ṣàlàyé fún ọ sórí <clears throat> ní kété tó ti lọ́kọ ní ìdílé adéníran kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe ń pa ó ti bá wọn pín nínú ogun tó ń jà dílé wọn nù ìwọ náà mọ nǹkan tí wọ́n kọ sínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ kẹrìnlélógún káà ń ló wà lọ́wọ́ ẹ̀ káà. ǹjẹ́ nísinsìnyí ọkùnrin yóò fi ilé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sílẹ̀ yóò sì darapọ̀ mọ́ ìyàwó rẹ̀ àwọn méjì sì di ọ̀kan. kí ló tún kù àròjọ musolókun alábòjútó aṣọ. olúwa mi o. ẹ lọ́wọ́n lọ́wọ́n ìyàwó rẹ̀ ká fi aṣọ tá a ṣe rẹ́gí rẹ̀ ẹ bá ṣe kele ìgbó tí ẹ rẹ kí ẹ o yẹ kó rẹ dèdè ẹ yà ìwọ fún ìwọ fún rẹgilo rẹgilo rẹgilo rẹgilo ṣe ẹdú ẹdú ẹdú ó kọjá bẹ́ẹ̀ kò ní dákó sórí ilẹ̀ àbí wẹ̀ fún wẹ̀ fún. wẹ̀ fún wẹ̀ ẹdún wẹ̀ ẹdún wẹ̀ ẹjẹ̀ wẹ̀ o ẹjẹ̀ wẹ̀ o ẹjẹ̀ wẹ̀ o. ayé kí ló ṣe. ewu kan díẹ̀ sọ èmi àti ẹ̀wọ̀n mi. ṣe o. kí ló ṣe. ẹ ẹ wo ẹ ṣe rí aṣọ yín tẹ ẹ pààrọ̀ kò ní kẹ́ ẹ má yọ kò ní kẹ́ ẹ má kọrin kódà kò ní kẹ́ ẹ má jó ẹ jó ẹ kọrin yín ọ̀rẹ́ bá bá lùlù fún wọn. ọ̀pọ̀lọpọ̀ ló ń jagun ìfàyàlú àyà ẹlòmíràn ó ń jagun àìmọ̀dí níbi tó ti lọ́kọ obìnrin mìíràn ibi tó ti lọ lọ́kọ ibẹ̀ ló ti rí ogun ọkùnrin mìíràn ibi tó ti lọ láya ibẹ̀ ló ti lọ rí ogun díẹ̀ tá a fi gbàdúrà olúwa àní gbogbo ogun àìmọ̀dí tó ń jà mí ogun àìmọ̀dí tó ń ṣe èmi àti ìyàwó mi tó sọ wá tèmi ní orúkọ jésù ọmọ àjàdà lọ ọyà kó orúkọ jésù láyé mi ọyà kó àmọ̀dí orúkọ jésù olúwa àgbàdìjẹ gbogbo. àjàgùn olú olúborí òde. ogun tá a dìrù mí nípasẹ̀ ìfàyàlú àyà lu iná já pọ́kù lórí mi ó yà dúró. ní olùkọ́ jésù ní olùkọ́ yà dúró. ìtì lólùgbàlà tó tó nígbà àjàgùn mọ́lú mọ́lú borí òde ọ̀run. yàgùn ní Jésù wá ọba tó láyé atẹ́kùn rẹ̀ ìkàwọ́ kó má sóhun tí kò lè ṣe alágbára ni alágbára lọ́lọ́run wá. alágbára o. alágbára ní Jésù wá ọba tó láyé atẹ́kùn rẹ̀ ìkàwọ́ kó má sóhun tí kò lè ṣe alágbára ni. tó láyé atẹ́kùn rẹ̀ níkàwọ́ kó ni. alágbára ni Jésù wa. ọba tó láyé atẹ́kùn rẹ̀. àlàáfíà fún yín o. àlàáfíà ní fẹ́yìn náà. Ah! Ah! ó dá mi lójú wípé gẹ́gẹ́ báyìí ni ìrìn àjò yín àdúrà mi ni wípé àtẹ̀yìn àtàwa a ó fi ilé ológo ọ̀hún sóde jẹ. àmín o orúkọ jésù àmín o. àmọ́ ṣá mo lérò pé yìí náà gbádùn ìrìn àjò ọ̀hún. <laughs> ìrírí tí mo rí yín yìí ó dàbí ẹni pé ó ti ń rẹ̀yìn. ẹ wò ah kò rẹ̀ wá nìkan kódà ó ti sún wa ó ti sún wa pátápátá ó ti sún wa. ẹ wò ará mi ẹ má jẹ́ kó sú yín o nítorí pé ìwé mímọ́ sọ fún wa wípé ẹni tí ó bá fi orí tìdópin ó lá ẹ tẹ̀síwájú kò lè yé yín. wọ́n dẹ̀ kúkú ya ayé wa o. bẹ́ẹ̀ ni a ní ò lè yé yín. àní ó yé mi àti ìyàwó mi. bẹ́ẹ̀ ni. Ah. àbí. Ah. Ah. ọ̀rẹ́. òun kọ́ ni. ẹ̀rí. ṣé pé èyí náà ni aṣọ ogun. <laughs> ṣé ẹ wá rí báyìí pé ó yé wa ju bẹ́ẹ̀ ṣe lérò lọ kò sẹ́nìkan tó wà láyé tí ò ní aṣọ ogun tiẹ̀ ọkàn wàá jẹ́ pé aṣọ ogun ọ̀hún ó pé onírúurú bẹ́ẹ̀ ni ó sì lágbára jura wọn lọ nígbà tí èmi tí mo jẹ́ pásítọ̀ tí mo bá lè ní aṣọ ogun mélòó mélòó ni tẹ̀yìn ọmọ ìjọ. àmọ́ kí wàá ní ohun tí jésù fúnra rẹ̀ wínú rẹ̀ pé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí a sì dẹrìí wọlé lórí pé a sì fi ìsinmi fún ọkàn yín kí ni ìtumọ̀ rẹ̀ gan. ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ṣé níbi tá a kàún jésù sọ wípé ẹ wá sọ́dọ̀ mi o n ó sì gbé ẹrù orí yín n ó sì gbé e kúrò àbí jésù nǹkan náà kọ́ lọ sọ níbòmí tó wípé nínú ayé yìí ẹ ó rí ìpọ́njú ẹ wo ká má tanra wa a ó rí ìpọ́njú kódà a bẹ́ẹ̀. ẹ dákun kí wàá ní iṣẹ́ àṣeparí káfárí. Calvary ẹsẹ̀ nìkan ló lè mú kúrò ẹsẹ̀ nìkan ló mú kúrò àtàwọn ogun pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn ogun lé bíntín sórí bó bíntín tí ò jù báyìí lọ ló mú kúrò. ẹ wo ká má tàn yín jẹ hmm. àwa náà fọgbọ́n kún gbàgbọ́ wa ni. òtítọ́ pọ́nbélé ìyàwó mi sọ̀rọ̀ nígbà táwa náà rí i pé tí àwọn aláìgbàgbọ́ bá ń rí aṣọ ogun lára wa wọ́n máa máa sá fún ọ̀rọ̀ ìgbàlà làwa náà dàbí ọgbọ́n la bá lọ rán aṣọ àwọ̀lé yìí la bá rán sórí aṣọ ogun wa bó ṣe rí nu o. lóòótọ́ ẹ fi ọgbọ́n kún ìgbàgbọ́ ọgbọ́n gidi ẹ dákun níbo ni a ti lè rí aṣọ àwọ̀lé yìí rà. Ah. <laughs> aṣọ àwọ̀lé àwọn kan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò ni tẹ́ ẹ bá fẹ́ lónìí lónìí báyìí lè mú yín débẹ̀. ẹ ṣe púpọ̀ ẹ ṣe ṣùgbọ́n àti nílò ẹ̀ báyìí. àmọ́ ṣé kò ti wá pọ̀ jù báyìí ó ti ń di aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ̀ wọ́n lè ra wọn. ẹ wo ìyẹn kọ́ ló má ta hàn ohun tó má ta jù ni pé kí aṣọ ogun ó ṣàmà ti hàn tí aṣọ ogun ò bá ti hàn in fact àbùṣe tùbùṣe ṣẹ́rẹ́ mi tẹ̀ ń wò yìí aṣọ ogun tèmi ni àìsàn olóṣooṣù tó jẹ́ pé ní hospital gan wọ́n ti mọ̀ mí tí mo dẹ̀ ní special ward níbẹ̀. n tó ń sọ ni wípé ní ilé ìwòsàn ó ti ní yàrá kan tí wọ́n yà sọ́tọ̀ fún tó bá ti ń bọ̀ báyìí ibẹ̀ ló ń lọ tààràtà nípa ẹsẹ̀ ń bí nílé. dájúdájú ẹ kì í san ìdá mẹ́wàá. bẹ́ẹ̀ni ah, ah! bẹ́ẹ̀ni. <laughs> rárá o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o oh. à ń san ìdá mẹ́wàá wa déédéé kódà à ń san dáadáa mhm. ṣùgbọ́n òun bó ṣe wà bó ṣe ní káàdì ìdámẹ́wàá tó dúró sẹpẹ́ bẹ́ẹ̀ náà ní káàdì ilé ìwòsàn rẹ̀ náà òun náà dúró sápá kan. kí lẹ tí ì rí ṣé ẹ rí ogun tí ẹ tẹ̀wọ̀n yìí kékeré báyìí ni ṣé ẹ rí ogun tèmi ogun ti tèmi gangan ah. eyín ló burú jù. olúwa fi sáyọ̀ bá a wí fọmọ ẹni agbó. mo ní ọmọ ìwálé ilé ọ̀nà tí wàá wá báyìí o ó sì ní ọmọ wa padà lọ ó takú síta. kí ló lè tó ìnà jáde láti bí ọdún mẹ́fà láti rí olúwa fi sáyọ̀mí gbẹ̀yìn kí ló dé ṣógun náà ló lè tó ìní. arábìnrin kí ló dé tèmi mà yé mi jẹ́ ó wá máa lọ. ó dà tó bá tiẹ̀ máa wá lọ ẹ jẹ́ kílẹ̀ ò mọ́. yàrá kí ló dé gan-an ẹ́ ó jẹ́ sọ́ra ẹ̀ jí ó máa lọ o à ń wíru ẹ̀ ń wíru kí ló dé gan-an. ẹ wo ohun tẹ́ bá máa ṣe lẹ́kẹ́ lẹ́ máa ṣe ohun tẹ́ ó dà lẹ́ máa dà eléyìí tí mi wo ẹ̀ kò lọ síbi kankan. mo ló ń lọ lálẹ́ yìí. kódà kò lọ. kà lọ. o lọ sí eléyìí ò lọ síbi kankan bẹ́ẹ̀ mo sọ pé kò lọ síbi kankan. Mm-hmm. àtijọ́ tí mo ti rìn láyé mi mi ì rí ibi tí òbí òní fẹ́ rí ọmọ ẹ̀ tó ṣàṣeyọrí sójú ni wọ́n ṣe wá gbà pé òótọ́ lọ́rọ̀ àwọn àgbà tó ní pé ẹni tó lórí òní fìlà ẹni tó wá ní fìlà ó wá ń sunkún àìlórí ah! olúwa. àdúrà mi ni wípé kọ́lọ́ọ̀ má fi ágànnà sáré ẹnì kọ̀ọ̀kan wa ká ní mo bá ya wèrè ni ẹ mà ní fẹ́ káwọn èèyàn mọ̀ mí mọ́ yín àbí ilé ayé yìí wà tí wàá sú mi. olùwàfíṣayọ̀ ọ̀rọ̀ orí bó o ṣe rò yìí wò ó tá a bá ní ká yí orúkọ rẹ padà ká máa pè ọ́ ní ayọ̀ mi kan ṣoṣo a ò parọ́ bẹ́ẹ̀ ni kò burú jù nítorí pé gbogbo ìdùnnú àti ayọ̀ tó o bá nínú ilé yìí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ká tó sọ ọ́ ní orúkọ tá a sọ ẹ̀ olúwa fi sáyọ̀ mi gbogbo wọn pátápátá ló ti rẹ̀ dànù wo olúwa fi sáyọ̀ mi ọ̀run o ò lè sùn nínú ìlú yìí. kí ló lè tó bẹ́ẹ̀. Ah. olúwa fi sáyọ̀ mi gbogbo aláǹgbá ló dáná dògiri àmì èyí tí inú ń run nínú wọn. ẹ ẹ kí ni mo gbọ́ yẹn náà ṣé rí gbogbo nǹkan gbogbo tá a sọ látàrọ dára o ṣẹlẹ ìtẹsán nísìn gangan olómúnú inú bí mi kó má dáa fún aláǹgbà gbogbo aláǹgbà tó dánú délẹ̀ tí inú run yẹn ní orúkọ jésù inú ló máa ń wọ́n pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín eléyìí tí mi wò kò lọ síbi kankan. my dear o bá tèkì ẹ̀ yìí sí i wọ́n ní tíṣu ẹni bá ta báyìí a máa ń dọwọ́ bò ó. inú tún bí mi sí nǹkan tẹ̀ sọ pásítọ̀ àbí kí náà ń pè ẹ́ iṣu lórúkọ jésù ní tèmi èmi ò ní bá wọn ní iṣu búburú iṣu òṣì sórí iṣu àdánù iṣu òfò òun náà ń dọwọ́ bò jẹ iṣu tèmi ó máa ta bọ̀kùbọ̀kù máa wá jẹ́ rush rush máa fi gbogbo ara jẹ́ lójú abínukú mi òun ni máa ti jẹ́ rush rush máa wá gbọ́ mi ò wá tí ì rí bàbá ńlá bàbá ẹnìkan èyí tó lè tó lè dì mí lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. olùwàfíṣàyọ̀ kò. ẹ wo ẹ má yẹ kọ́rọ̀ ìdí wàhálà o ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ màá sùn sínú ìlú ìlálẹ̀ tó bá yẹ sì dárọ̀ ọ̀la màá máa lọ sí. Ah. all ìyẹn náà sì ń dà. àmọ́ o kí n tó wá lọ sùn ẹ yẹ kí n sọ ibi tí mo bá ìrìn àjò mi ẹ jẹ́ n sọ dé. Ah, ah, kò nídìí kò nídìí a ti mọ̀ pé ọlọ́run ti ràn ọ́ lọ́wọ́ wá lọ sùn tó bá dijọ́ mi a máa sọ yún un olówó orí tèmi nìkan ṣo adúní àdè máa sọ ọ̀rọ̀ ẹ mo fẹ́ gbọ́. ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ yìí ó léwu o. ẹ fi ó léwu lẹ̀ kò sí nǹkan kan. èmi ni mo gba best couple of the year so mega city insurance company ọtí fún mi níṣẹ́. hallelujah ẹ sọ̀rọ̀ mo fẹ́ gbọ́. àmọ́ o South African branch ni mo mọ̀ ṣùgbọ́n mo máa ní ìdásí sí ìlú amẹ́ríkà fún ọdún kan. ẹ ìlú amẹ́ríkà olúwo ṣé o mo dúpẹ́ mo dúpẹ́ ẹ ìrandíran mi kọ òdèlú èbórí ọmọ tèmi là à mo fẹ́ gbọ́. láti lọ ṣe masters mi tí bá ti wá dé màá kọ́ wá sílẹ̀ nàìjíríà fún bí oṣù díẹ̀ nù lẹ́yìn náà màá ṣì lọ resume fully síbẹ̀ as their assistant manager. Hmm? àmọ́ o mo ti ṣètò yìí pé basic salary ní nàìjíríà ń bí nǹkan máa san sí so dáàdì mi ẹ̀yin lè máa lọ máa gbà tẹ́ bá ti wá gbà ẹ bá mi dá sí méjì ẹ kò dákun ẹ̀yin àti mọ́ èmi ẹ̀jọ̀ wọn máa pin ẹ̀ máa fi jẹun lóṣooṣù ìdá kejì ẹ máa fi bá mi wálẹ̀ kan ẹ máa bá mi kọ́lé yẹn lọ díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ó dàárọ̀. wo iṣu tó ti ta ni mi ò tí ì rí bàbá náà tó lè dọ́wọ́ bò eléyìí máa jẹ́ wá lábúlé ẹ Hmm. hmm. Ah! Ah! hmm. ogun. ó olúwa mi. sẹ́yìn náà wá rí i pé àjọ ẹkún oṣù yìí ilé Richard ló tọ́ sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àní àwọn olókan tí gbogbo èèyàn á ṣe àpéjọ ẹkún fún lóṣù yìí bẹ́ẹ̀ sì ni ìtọrẹ omijé ojú àwọn èèyàn lóṣù yìí àwọn ló tọ́ sí. bẹ́ẹ̀ ni kì wá ṣèyẹn o ṣé tí ẹ wàá rí ayọ̀ wọn táwọn olókan yìí <laughs> dandan ni a sọ di ìbànújẹ́mọ́ lọ́wọ́ <laughs> Richard o ọmọ àkú palẹ̀ mọ́ sọjí ẹkùn Ben àti pé gan mi je kikoro dandan ni wọ́n gbúdọ̀ sún pẹ̀lú. <laughs> oògùn àgbà tí sálágbára dọ̀lẹ́. tí í sọ aládùúrà di aláìmọ̀ọ́ṣe ìwọ tí í sọ ìrandé ní yẹ̀yẹ́ nígbà tí ìran wọn ò bá ṣe ìwọ ni bàbá àwọn ogun ẹni o bá dé bá lálejò ó kan ìjọ̀gbọ̀n ó kan làásìgbò ó kan wàhálà títí dé ìran dé ìran. <laughs> Eh, aláàbòjútó aṣogun. olúwa mi o. láì nídìí obìnrin kan yìí jẹ́ kúmọ́lù ah, kí ló dé tó ń kì mí báyìí eh, àbí nǹkan wà tó fẹ́ sọ ni. olúwa mi gbogbo wa láti mọ̀ yí pé akíkanjú onígbàgbọ́ ni Richard jẹ́ ṣùgbọ́n kò sí ohun tó lè ṣẹlẹ̀ sí tí yóò mú un sọkún. Eh, òótọ́ mà ló sọ àmọ́ bí ò tiẹ̀ sọkún omijé gbọ́dọ̀ jáde lójú ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. <laughs> àníṣe omijé là ń fẹsẹ̀. a nílò omijé a nílò omijé a nílò omijé. bẹ́ẹ̀ni <laughs> a nílò omijé Richard àti ìyàwó rẹ̀. <laughs> àǹjẹ̀nú ekun ò káàbọ̀ ò káre àǹjẹ̀nú ekun táwọn míì ń pè ní àjọ̀nú igbe ekun àsùn kalẹ̀ ekun àsùn dákẹ́ ekun àsùn fẹsẹ̀ janlẹ̀ ò káàbọ̀ nítorí Richard àti ìyàwó rẹ̀ ni mo fi pè é o mo fẹ́ kí ariwo ẹkún kó ṣẹlẹ̀ nílé wọn lóṣù yìí mo fẹ́ kó o fẹ́ kún ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sì fẹ́ kó o kó o fi ẹkún ran àwọn aládùúgbò rẹ̀ lọ́wọ́ tí ṣẹlẹ̀ bí bàbá wọn kàn sunkún sunkún sunkún kàn sunkún kólókó má lè lóko àníṣe ká sunkún kó lódò má lè lódò tó bá wá sunkún sunkún sunkún tó gbéra sanlẹ̀ tó sunkún sunkún á wà wò kódà téèyàn bá jórí ahun ó di dandan kó mi jẹ́ kó jábọ́ lójú ẹ̀. mo mú sí gbọ́. àjọ̀nù ẹ kú ọ mọ̀ lọ irọ́ iṣẹ́ ti di ọmọ aláṣẹ jẹ́ òwò di ọmọ aláṣẹ la. Ah, ah o wa lọ ní kíákíá kọ́mọkọ́mọ iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nù ó yá ó yá ó yá iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀. Yeah. <laughs> Damien ṣé nǹkan wà lára yín ni ṣẹ́yìn ọmọjọ ẹkún lọ ni àgàgà wọn mọ dùnú ẹkún dùnsùn lé ẹkún máa jẹ ẹ ṣé nǹkan wà lára kí ló ṣẹlẹ̀ tó wá ń sunkún báyìí. àmọ́ pé kò burúkú ló máa tún ti ṣẹlẹ̀. Ṣadé àtiwọ́ náà ẹ ṣáà jẹun wọlé lọ́kí lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀. àti gbọ́ pé àwa tá a jẹ́ràn sí ọlọ́run tá máa kùn lórí ẹkún ohun gbogbo tó bá dé bá wa láyé yìí jésù mọ̀ nípa ẹ̀ torí náà má sunkún mọ́ má sunkún mọ́. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ dáàdi wa kí ló ṣẹlẹ̀. kò sí àbúrò fisáyọ̀ ló sùn nínú olùwà sùn. Fúnkẹ́. Bísáyọ̀ ti kú. Yéè! Mo gbé ẹ́. Ìgbà ó ní ìkan ṣẹlẹ̀ náà. Yé! Yé! Dádì, yé! ah, ah, ah Ah! irọ́ irọ́ bísí àwọn gbọ́dọ̀ kú. yàrá mi ò rí yín. mo gba pẹ́pẹ́ yín báyìí ní ìjàre. n ah, mọ̀ pé ètí lè dán tó pé ṣẹ̀ṣẹ̀ jí ni. pé kí tù ní. Fisáyọ̀ mo olùṣọ́gun torí ṣáàdù ló kú o. Fisáyọ̀ ah, Fisáyọ̀. Ah, ẹ wo ọ̀gbọ́n ẹ má ti sunkún níbí o gbogbo àwọn ọ̀dọ́ ti wó lọ láàárọ̀ láti lọ́ọ́ fi ìbànújẹ́ wa hàn ìrọ̀lẹ́ ní títí àwọn àgbààgbà àmọ́ ẹ̀gbọ́n jíde ṣé mo pé ìyàwó olùṣọ́gun tó ń bínú sí yín nígbà tí kúnlẹ̀gùn fi sáyò jábọ̀ lórí igi tó kú pé ẹ̀ wá kí wọn. ó tó ni ó tó ni ó tó ni ó tó ni ó tó ni ó tètè máa lọ. ẹ wò ẹ máa nìṣó dé mà mo fẹ́ lọ sọ fún gbogbo àwọn tí wọ́n ti jọ ilé sọ fún wọn kọ́ńtà ló wàá fi bànújẹ́ wọn mo fẹ́ lọ ọ̀rọ̀ mi náà ń bọ̀. ilé ilé o. ṣé ẹ wá rí nǹkan bá ń nígbà mò ń sọ fún yín pé ogun tèmi gan-an ló burú jù ó dàbí ẹni yí pé tí mò ń sọ òye yín ṣé ẹ rí ogun tó ń ja èmi ogun tí kì í gbọ́ nǹkan rí sí ti ni ogun ká má gbọ́ nǹkan eré sétí. Hmm? àfi kí n má gbòòròyìn ayọ̀ tí n bá ti gbọ́ báyìí kò ní í ṣe. <laughs> ẹ wo níbi tó le dé téèyàn bá fẹ́ kọ́lé kódà kó tiẹ̀ ti kọ́lé ọ̀hún kó ti gbé dé líńtẹ̀ tàbí kó tiẹ̀ ti rúùfù ẹ̀ kó kọ́kàn plásítà ẹ̀ kọ́mà kọ́mà gbénú ẹ̀ lọ́bọ̀ aṣọ fún mi kò ní í ṣe ṣe o kò ní í ṣe ṣe ó lè débi wípé téèyàn bá jọmọ iléèwé tó wá ń kàwé tó kù ọ̀la tí ó ṣe graduation tí ò tí ì ṣe kó tó wá sọ ó kù ọ̀la lọ́bọ̀ wá bá mi inú ẹ̀ bá wá dùn bó máa ṣe graduation lọ́la ó ti ṣe graduation ẹ̀ ti pọn ó ti tán ibi tí ìwé ẹ̀ parí sínú ẹ wò ó kékeré nù téèyàn bá lóyún ṣe àpè lẹ́yìn oṣù mẹ́sàn-án léèyàn bímọ tó lóyún tó oṣù mẹ́sàn-án tó bá kọ̀ láti ọlọ sórí eékún tí ó bímọ tó bá jẹ́ pé ọjọ́ yẹn mo gbọ́ tí ò tí ì bí òun kò ní òbí ọmọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kódà téèyàn bá ń lọ lu òyìnbó tó ti kẹ́sẹ̀ wọnú bàálù báyìí tí plẹ̀ yẹn ò tí ì gbéra tọ́wọ́ kọ́ rárá pọ̀ mí lórí aago tó ní òun lọ sílùú òyìnbó ọlọ́run ti ṣe ń go wọn dà padà kọ <laughs> kí ló wá tẹ wá wà múdì báyìí ṣé kéńkéńé ráńpẹ́ ráńpẹ́ tí mo sọ fún yín náà lẹ́ ah, kò lè tó yún ẹ wo a ò gbọ́dọ̀ máa banújẹ́ lórí nǹkan tí ò tó nǹkan wo everything about this life has to do with packaging kí ni mo gbé. everything about this life has to do with packaging. packaging ah ká package ara wa. ah ká ẹ package ogun ayé yín ká ẹ package ẹ lọ́nà tó dé pété bá package ẹ báyìí ẹni tó bá rí báyìí ó máa máa dùn ún wò inú wọn máa dùn wọn ò ní mọ̀ pé nǹkan kan bẹ nísàlẹ̀. ẹ̀yin ará mi in fact dáàdì fi kọ́ àwọn ọmọ ìjọ wípé ó lòdì láti máa sọ̀rọ̀ nípa ìyanu tí kò tíì tẹ̀yàn lọ́wọ́ ní èròǹgbà wípé ènìyàn ní ìgbàgbọ́ tí wọ́n bá sọ wọ́n kẹràn. <laughs> ẹ wo ṣe rí bó ṣe rí gan ṣùgbọ́n àmọ̀ràn tá a wá fún yín ni wípé kẹ́yìn náà wá nǹkan kan kẹ́ ẹ wá aṣọ àwọ̀lé tó dáa tó tóbi tó kanlẹ̀ tí ó bò ó tí ó ẹnikẹ́ni ò ní rí nǹkan tó wà nísàlẹ̀ kẹ́yìn náà gbé lórí aṣọ ogun yín kẹ́yìn náà dé kẹ́yìn máa wo Jésù tóóró kẹ́sì máa tọ̀ lẹ́yìn jẹ́jẹ́ pẹ̀lú ìdùnnú àtọ̀yàyà àtayọ̀ ṣe rí gbogbo ń tọ́jà jù ni pé kásá ti dọ́run kádàrú lójú ṣe rí wọn mọ́tà lọ ẹ jẹ́ ká máa forí tì í. my dear ó dẹ̀ kí wọ́n rí yẹn sọ ọ́ jáwọ́ ọ̀nà láti ra aṣọ àwọ̀lé káwa náà máa pákéjì ogun ká máa pákéjì ogun ká máa dọ́gbọ́n sí i. Mm-hmm àdúrà sọ. Ah! Ah! mi ò ní bá wọn forí tìyà ń tèmi. èmi nù ní bá wọn forí tìyà lórúkọ jésù. ọ̀pọ̀ ló ń forí tìyà tí orí wọn sì ti pa sínú ìyà ṣùgbọ́n jábìsì kọ̀ láti forí tì gẹ́gẹ́ bá a ti kọ́ nínú ìwé kúrónìkà kìíní orí kẹrin ní ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá pé ó ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ torí kò forí tì ni o ká ló forí tìyà ni kò ní lè ṣe ọlọ́lá ẹ pariwo ẹ gbàdúrà olúwa mo kọ̀ láti forí tì ní orúkọ jẹ́ Jésù orúkọ Jésù èmi olùwà orúkọ Jésù olùwà gbàgbé olùwà gbàgbé olùwà gbàgbé bẹ́ńtà wọ́ọ̀tù olùwà orúkọ Jésù orúkọ Jésù. Tí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ tó ní kí n máa forí tì ọlọ́run mo kọ́ ẹlẹ́rù kò gbẹ́rù ẹ̀ mi ò ṣe má sẹ́ mi kọ́ ẹlẹ́rù gbẹ́rù ẹ̀ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò ṣe mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ kọ́ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ mi ò forí tì ẹ̀ a ó tún gbàdúrà àwọn tí ń fi ẹkún mi ṣe ayọ̀ àwọn tí ń fi ẹkún tèmi ṣe ẹ̀rínrín olúwa jẹ́ kí wọ́n wọnú ẹkún ayérayé lọ olúwa pa wọ́n lẹ́kún ayérayé ẹ̀kọ́ orúkọ jésù ẹ̀kọ́ olúwa pa wọ́n lẹ́kún ayérayé. kí la dẹ̀ ń pè. ẹ káàsán o. onígbàgbọ́ dẹ̀ ni àwa náà ọmọ ọlọ́run ni wá gidi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a kàn fẹ́ morúkọ yín ẹ jíṣẹ́ lè sọ fún wa. Dorcas ni. mo sọ bẹ́ẹ̀ orúkọ onísọkúsọ nìyẹn. ó lè wá ń sọ nǹkan burúkú wá ń sọ nǹkan burúkú lẹ́nu. Ah, dúró dúró dúró dúró ṣé èyí kan ni wọ́n ń pè ní apàtẹ́mátà ni. èmi kú ni. Ah, mo sọ bẹ́ẹ̀ náà ah, mo sọ bẹ́ẹ̀ náà ó sì à ń bà mí ẹ gbọ́ ná irú orúkọ burúkú wa nìyẹn. that's serious o ṣé èrú kò mí ìje ju apàtẹ́mátà lọ. bí ogun bá pọ̀ a máa di orúkọ fẹ́yàn obìnrin onísun ẹ̀jẹ̀ nínú bíbélì ta ló mọ orúkọ rẹ̀ kò sí nítorí bíbélì gan kò sọ orúkọ rẹ̀ fún wa. ìṣòro tó ní la fi pè é lórúkọ nínú bíbélì èmi ni apàtẹ má tà kò sóhun tí mo gbé kalẹ̀ rí tí mo tà kó tó di pé mo mọ Jésù àìmọye ibi tí mo ti fọ orí pàbó ni gbogbo rẹ̀ ń já sí. ilé ìtulè o. ṣé ẹ mọ̀ pé tí eṣinṣin bá rí ìgbẹ́ dandan ni á ẹ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tí èmi bá ru ìgbẹ́ sórí eṣin ò tiẹ̀ ní ṣe ìṣìṣeré lẹ́gbẹ̀ẹ́. ogun tí yìí tún le gidi ní original, ni ó ah, le ó le. Ah, ó ti sú mi ẹ wo a tún máa ríra mo ti tó ìṣúra eh, eh, eh, wá ẹ má bínú o wọn ní ìka tó bá ń dún yàn mi ò kì í gbé pamọ́ ẹ ẹ ṣe wá wá nǹkan ṣe sí ẹ wá nǹkan ṣe sí i. ẹni tí ò bá gba kádàrá á gba kodoro mi ò gbọ́njú mọ ìyá tó bí mi ìyá ìyá mi ló tọ́ mi dàgbà àwọn ni mo fi ogún òkúta jọ mo jọ wọ́n gan-an ni nígbà kan gbogbo olówó náà ń pè ya. kí wàá ní tiwọn gbogbo olówó. ìyá ń tẹ̀kọ nígbà tí kò tà mọ́ ó tún bẹ̀rẹ̀ sí ní taṣú lẹ́yìn ìgbà yẹn ó tún gbégbá epo láì fa ọ̀rọ̀ gùn ìyá ta oríṣi ogún ọjà láàrin ọdún kan ah. ẹ wo àléébù ìdílé wa ni. Ah. Eh. Ah, ìrìnàjò àárọ̀ yóò pè mí. Joseph kí n má fara láti mo lámọ́jú mo jẹ́ wọn á dènà di arábìnrin eh. pé kí n tiẹ̀ jẹ́nu fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ìyàwó àfẹ́sọ́nà mi àmọ́ nítorí ìdí èyí tí ohun tó wá sí mi ti gbọ́dọ̀ gbé ogun òkúta mọ́ ogun tèèdọ̀ mi jẹ́ ẹ̀yàn dá ẹ̀ fún òkú. àhà ah, ah, ah, irọ́ o ṣé o rí ohun èmi náà kí mi náà bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyàwó àfẹ́sọ́nà mi ṣùgbọ́n ní òye tí mo ti gbẹ̀ mọ́ èèyàn dá fún ọ mo ò fi ṣàyà èmi kémi fẹ́ apàtẹ́mátà apàtẹ́mátà òun ṣọ̀rẹ́ gidi òun kì í ṣe ọ̀rẹ́ gidi. tọ́kàn yín gbọgbẹ́ tó kún fún omijé òun ìbànújẹ́. ẹ sọ fún mi náà ẹ dákun. bó lẹ ti rí aṣọ ogun ètò ẹwọ yìí. <laughs> àwọn ogun ìdílé bàbá mi ló wọ̀ fún mi àwọn ló fún mi. ogun ilé bàbá rẹ. bẹ́ẹ̀ ni. bó lè ní ti jẹ́ ń tiẹ̀ o. àní wọ́n ní àjogúnbá mo jogúnbá ni nígbà tí mo dẹ̀ wọ́ mo dẹ̀ rí pé ah mo jọ wọn dáadáa. èṣù ni bàbá òkúrọ adéran ìwọ kọ́ ló ní alẹ́ mi ló ní tèmi ní. adéníran àníwọ kọ́ ló láṣọ ogun alẹ́ mi ló ní. ìránṣẹ́ ìtùnú òun ló ní ẹni pé rẹ́gí ló ṣe lára rẹ̀ ni òun ló ní. tí ẹ gbọ́ náà ó ṣe rẹ́gí kò ṣe rẹ́gí kókó ọ̀rọ̀ ni wípé ńgbà tí mo wá wọ̀ gan mo sì wá rí pé mo ju àwọn bàbá mi dáadáa èmi ló ní. padà bó bá ti kọ́ nínú ìwé kọ̀rìntì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún ó ní bí ẹnikẹ́ni bá wà nù Kristi ó di ẹ̀dá tuntun o ò nílò láti jọ àwọn ogun ilé baba ńlá rẹ mọ́ o ò nílò láti jà àwọn baba ńlá rẹ mọ́ jésù kristi tó fi ara rẹ̀ rúbọ fún un ló nílò láti jọ òun la fi gégùn kọ́mọ́bà sí lábí ègún mọ́ ǹjẹ́ pẹ̀lú agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù kristi kí aṣọ ogun tó wà ní àgọ́ ara yín kó kúrò kí aṣọ ogun ara yín kó sì fara hàn. Great. <laughs> ẹ wá gbọ́ o afasọ̀yà mọ́ jésù lára ní gọ́gọ́ta ní kété tí jésù sì kú aṣọ ìkélé tẹ́ḿpìlì fàyà sí méjì ìgbàkúùgbà tó gun lé yín bá farahàn kẹ́ ẹ jẹ́ wọ́n mọ̀ o wípé a ti ogun yín ya ní gọ́gọ́ta. kábàárì sọ mi dọ̀tun mo dúpẹ́ ìbànújẹ́ mi ti fò lọ gbogbo mi jẹ mí ní ti lè kú. ìjọba ìtótó yìí. Ah, orí bó ṣe wà. Ah. praise the lord kàbárí sọ mi dọ̀tun mo dúpẹ́ ìbànújẹ́ mi ti fò lọ pátápátá gbogbo mi jọjú mi ní Jésù lè kúrò kàbárí sọ mi dọ̀tun ó sọ mi dọ̀tun ọjọ́ mi dọ̀tun ìbànújẹ́ mi ti fò lọ gbogbo mi jẹ́ bí mi jésù ti lè kúrò lábàárí sọ mi dọ̀tun. ìwọ ni kọ́kọ́ ló sọ dọ̀tun o ó sọ wá dọ̀tun tábàárí sọ wá dọ̀tun. yèyé. ìgbà gbogbo ṣàlàyé mi o sátani ló ní ìbànújẹ́ o. Ah, mo lọ títọ́. kí ni gbogbo eléyìí ẹ̀yin ṣe wá ya elétí dídi àtàlà gidi báyìí ah, ẹ gbà mí tá à ń fún yín láṣọ ògo. áńgẹ́lì ìtùnú ló fi aṣọ ògo pààrọ̀ aṣọ ogun láyé wa òun ló fún wa láṣọ ògo. Ah, áńgẹ́lì ìtùnú fún yín ní aṣọ ògo ẹ dẹ̀ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ náà ó ní ìrìn àjò wa sébùtì ògo kò nílò ẹkún ohun ìbànújẹ́ nígbà tí a ti gba jésù ní olúwa tolùgbàlà wa aṣọ ẹ̀gàn wa a ti fàya mọ́ lára ní gọ́gọ́tà a ti fàya. ṣé wàá rí i wípé amukun mẹ́kàn ní báyìí lóòótọ́ ni lóòótọ́ ló ti fàya ní gọ́gọ́tà. bẹ́ẹ̀ ni ó ti fàya ká máa sọ̀rọ̀ ọjà. ẹ kúrò nígbà sọ̀rọ̀ ọjà rẹ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ìwọ sọ̀rọ̀ ìdọ̀tún ẹ̀yin ò rí gbà àti rán ni. Ah, ah. ẹ bá má ti wọn padà ẹ bá má ti wọn padà dà án. Ah. aṣogun ìdílé ogun tí máyé sùn ni ni. ẹ ọ̀rẹ́ mi ní sùúrù sórí ọ̀rọ̀ ọjà kọ́ yìí ẹ a mọ̀ wípé ìwọ àtìyàwó rẹ pẹ́ẹ́nì lò rẹ̀ la bá yín ràn padà ẹ bá má ràn padà. ẹ bá má ti ràn padà ẹ bá má ti ràn padà náà. ẹ bá ti ràn ẹ bá má ràn kó dábẹ́ ṣe ràn. a rí i pé kò ní í da kẹ́ ẹ má fojú ogun kankan jọ àwọn baba ńlá baba rẹ ni. wo ò bá jẹ́ pé o mú ìtàn aṣọ ẹni ọ̀rọ̀ náà ìbá yí ọ dáadáa sórí àwọn bàbá tó bí bàbá tó bí bàbá bàbá rẹ ló kọ́kọ́ lò kó tó di pé bàbá tirẹ̀ gan jogún rẹ̀ kò sì wá ní dáa kò ní dà kí wọ́n ọmọ gan-an má jẹ́ alábàápín nínú aṣọ ogun náà gbọ́ ó dáa kó o fi ogun àti wàhálà kó o fi ju àwọn tó bí ọ kó o sì fi àṣetì àti ìsọdá ọ̀rọ̀ kó o fi jọ wọ́n wò rẹ ti ń jẹ́ sẹ́rà kó o bó sì jẹ́ alábàápín nínú rẹ̀ ló bá tó. ẹ sì wá wo nǹkan aṣọ yìí ìdá sí nǹkan tó ṣe é. ẹ gbà àní kò gbà á aṣọ tó dáa ni má jẹ́ gbà á. aṣọ tó dáa ni gbà á. ẹ má gbà aṣọ yìí kò ní ẹ yọ kò aṣọ tó dáa ni. o kù tìyàwó rẹ. mi ṣe àǹpẹ tẹ́lẹ̀ náà mi mo ní pé ká máa gba aṣọ ògo yìí pé ká máa gba aṣọ ògo nítorí ká má bàa bínú sí wa sweetheart ẹ gbà. Eh, kí wàá lókù kẹ máa jó kẹ máa yọ̀ lókù kẹ máa kọrin ah, eh, aṣọ tẹ ẹ pààrọ̀ yìí kò ní ẹ má jó kò sì ní ẹ má yọ̀ ah, bíbélì gan sọ wípé nínú gbogbo. ká máa dúpẹ́ bẹ́ẹ̀ <laughs> ó yẹ ẹ máa jó ẹ máa jó ẹ máa yọ̀. it shall be permanent it má jẹ́ akọ̀yẹ kò dáa kí wọ́n lè permanent ah. ah kò dáa o ilé ògbúdọ̀ permanent. ọ̀rẹ́ mi tó wà mí kan. akíló ah, kílódé ọ̀rẹ́ mi ẹ lè kọ́ ọ oní tó dáa ni. bẹ́ẹ̀ ni màá fẹ́ màá fẹ́ yẹ.

sílẹ̀ wọ́n á sì máa sùn nídìí ọjà wọn ogun apàtẹ mátà ni ọ̀pọ̀ ẹlòmíràn wọ́n á tiẹ̀ tún lọ gbé bẹ́ẹ̀dì ibùsùn wọ́n á gbé sí ibi tí wọ́n ti ń tajà wọ́n á máa sùn ṣé béèyàn bá rọ́jà tà ṣé oorun á máa kún nídìí ọjà rẹ̀ ogun apàtẹ mátà ni. ṣùgbọ́n a ó gbàdúrà bẹ́ẹ̀ ni a ó gbàdúrà gbogbo ogun tó sọ mí di apàtẹ mátà olúwa fi iná ba ogun náà jẹ nínú ayé mi ẹ gbàdúrà. orúkọ jẹ́ ọ́ jésù gbogbo ogun tó sọ mí di àwọn pátápátá. Olúwa Jésù Kristi, Olúwa Olúwa pàtàkì, Olúwa Jésù Kristi, Olúwa jọ̀wọ́n lọ, Jésù, Olúwa wa. A sọ ọwọ́ wa pọ̀ gbàdúrà yìí ni o. Ẹ faraya gbàdúrà o, ẹ pariwo, ẹ wí tẹ̀lé mi ìrìn àjò táwọn bàbá mi rìn tí ò pé wọn. ìrìn àjò táwọn bàbá mi rìn tí ò pé wọn. tẹ́mi náà dáwọ́lé láti máa rìn báyìí. tẹ́mi náà dáwọ́lé láti máa rìn báyìí. olúwa olúwa fi ọwọ́ agbára rẹ jọ mi yá lọ́wọ́ ó yà dúró. olúwa jẹ́ mo wo ìrìn àjò táwọn bàbá mi rìn tẹ́mi náà wà á rìn tó ń dáwọ́ tí ò pé tẹ́mi náà wà á rìn olúwa dáná sí wa jésù fún mi àmín. dádì ó ṣe jẹ́ pé ogun tíyàn bá rò pé ó ti ṣẹ́ tún máa ń padà lù jáde. téèyàn á rò pé ó ti ṣẹ́ pátápátá dátún á wú jáde. àwọn agbára kan wà iṣẹ́ tiwọn ni láti tún ogun gbé dìde. ìyẹn ni Joshua nígbà tó di Jẹ́ríkò wó tán tó gbẹ́sẹ̀ lé tó wí tí a bá rí ẹnikẹ́ni torí ó mọ̀ pé ẹnìkan yóò fẹ́ gbégbèsè láti tún gbé odi yẹn ó ní ẹni tó bá pinlẹ̀ rẹ̀ kó pinlẹ̀ rẹ̀ ní àkọ́bí rẹ̀ kí ó sì parí ní àbíkẹ́yìn rẹ̀ tóní làwọn náà ó ṣe gbàdúrà gbogbo ogun ayé mi gbogbo ogun ayé mi tí mo ló ti ṣẹ́ tí mo ló ti ṣẹ́ alágbára tó bá lòun tún fẹ́ gbé alágbára tó bá lòun fẹ́ gbé jù dànù olúwa dànù ó yà gbọ́. ṣògo tó ti ya mọ́ wa lára tó ti ya mọ́ wa lára tó ti sọnù nínú ayé wa tó ti sọnù nínú ayé wa kí olúwa bá wa wárí pẹ̀lú iná àdúrà olúwa wárí pẹ̀lú iná àdúrà olúwa gbogbo aṣògo tó ti sọnù mọ́ wa lára tó ti ya dànù mọ́ wa lára olúwa bá wa wárí fi àánú yín wárí olúwa o olúwa bá wa wárí olúwa bá wa wárí bá wa wárí bá wa wárí bá wa wárí jésù olúwa wa àmín a wá gbàdúrà báyìí pé olúwa o jẹ́ kí iná rẹ kó darapọ̀ mọ́ ara rẹ kó wá bá wa wá aṣọ ògo tó ti sọnù kó bá wa wá rí oyè àdúrà lórúkọ jésù jẹ́ kí iná ńlá ìṣẹ̀dá wa padà kí iná ńlá ìṣẹ̀dá wa kọjá báyìí ní orúkọ jésù. olúwa o jẹ́ kí iná rẹ kó darapọ̀ mọ́ ìṣẹ̀dá wa kó wá lé olúwa lé olúwa. ẹ kú àdúrà o ẹ kú àdúrà ẹ dákun ẹ má bínú ẹ kò yẹ kí n sọ ọ̀rọ̀ yìí fún yín o ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí yín ẹ ló fẹ́ jẹ́ kí n sọ ẹ àbí má sọ ni. ẹ sọ. ṣẹ̀rí àdúrà àtàwẹ̀ tẹ́ ń gbà yìí ni èmi ò rò pé bó ṣe yẹ kẹ́ ẹ máa gbà lẹ́ ń gbà yẹn o. ṣé àgbàdo náà dáadáa ni. ò bá sì jẹ́ ń sọ̀rọ̀ délẹ̀ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ẹ̀ ṣó o mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló fẹ́ pè ní tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ẹ́ sórí bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yìí èmi ò rò pé bó ṣe yẹ kẹ́ ẹ máa gbà á lẹ́ ń gbà yìí o àṣìgbàdúrà ni torí ẹ̀ ń gbàdúrà wípé kí ọlọ́run bá yín wá ògo hmm, ní tó sọnù kọlọ́run bá wá àṣìgbàdúrà nù bẹ́ẹ̀ ni àṣìgbàdúrà nì jẹ́ kí n sọ nǹkan fún ẹ mi ò rò wípé ògo kankan bó ti lulẹ̀ wù kó kéré tó ó wà nù ìdílé yín rí. mo dáràn wípé kò sí aṣọ ògo kankan ní ìdílé mi ìdílé adédènà. ọ̀rẹ́ mi ní sùúrù máa sọ̀rọ̀ òdì sára rẹ̀ ṣó gbọ́ ẹ ṣó ó yẹ kó o gba kádàrá ogun àti àpínyàn ìyà ẹ torí bá a ti kọ ti ẹnu Eh, eh, eh, èmi ò wá gbà yín ní mọ̀ràn wípé ìyókù àwẹ̀ àtàdúrà tẹ̀ ń ṣe lọ yìí kẹ́ ẹ tún àdúrà yín gbà pé kí ọlọ́run fún yín ní okun àti ìlera pé kódà tẹ́ ẹ bá róúnjẹ jẹ kẹ́ ẹ má kú kẹ́ ẹ máa sanra nínú ìyà àti ebi bẹ́ẹ̀ ni pé kọ́lọ́run fún yín ní àwọ̀ tó bá ìyàmú rẹ́gí pé kẹ́ ẹ máa mu gàrí kí àwọ̀ yín sì máa dán kó lọ́n fún yín ní orí ọ̀fẹ́ tó fi jẹ́ wípé tẹ́ ẹ bá ń jìyà inú yín á sì máa dùn ara yín á sì máa dán èyí tá à ń pè ní alára máa mọ̀ yà èmi sì nígbàgbọ́ wípé tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ó gbàdúrà yín. ẹ ṣe gan ni mo dúpẹ́ my dear ṣé o ti mọ orú àdúrà tí a máa máa gbà báyìí sí àdúrà mẹ́ta la máa gbà àkọ́kọ́ á gbàdúrà pé kó olúwa sọ wá di alára mọ́mọ́ ìyá ẹni tí ń jìyà tí sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú ìyà ẹ̀kejì ni pé wàá á gbàdúrà kọ́lọ́run fún wa ní orí ọ̀fẹ́ láti máa farada gbogbo nǹkan tàbá bá pàdé nínú ìrìn àjò yìí ẹlẹ́kẹta á gbàdúrà fún orí ọ̀fẹ́ yìí láti ní tẹ́lọ́rùn nínú ohun gbogbo. oya àdúrà oya olùwà tó bá di alára máa mọ̀ yá orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ jíjìyà sí ìlà olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ wá ẹ ká fọ́nì tì dópin ẹ ká fọ́nì tì yẹ dópin olúwa orí ọ̀fẹ́ fọ́nì tì fọ́nì tì fọ́nì tì dópin. jésù jésù gbé wà wá láìra gbé wà wá láìra gbé wà wá láti inú gbé wà. orí ẹ̀ṣẹ̀ àtẹrù fáyọ̀ wà ní ìgbòkìgbò máa ṣiṣẹ́ lọ máa wẹ̀yìn kò tẹ̀bi tó wà ní fẹ́ àti fẹ́ bàbá sí ọ. Olùgbàlà tó kù fún ọ, ọmọ ọ̀run ah. ọmọ ogun ìgbàlà ẹ máa kú rin. bí ẹni pé ọkàn yín gbọgbẹ́ ẹ wò ó ó ju ọgbẹ́ lọ àmọ́ kò yẹ kí ẹ rojú rárá nítorí pé ogún ìkẹyìn ó ju ilé tẹ́ ń kọjá yìí lọ. àmọ́ ó sì wá já wa ni hmm? áńgẹ́lì ìtùnú ti fi aṣọ ògo wọ̀ wá kí àwọn ogun ìdílé ó fún wa léyìí tó lọ́rùn wa yìí. Eh? àmọ́ èmi ò róhun tó burú jù nínú ogun tó wà lára yín yìí. òsì àti àìní lásán kò yẹ kó wú ẹ̀yin lọ́rùn tó yìí. àmọ́ kò yẹ kógun máa jẹun tó bá ti wà nínú Kristi. Ah, hm. ẹ wò ó ti tó tẹkùn bá pẹ́ dalẹ́ kan àwọn ń bọ̀ lówùúrọ̀. ó ti sú mi ó ti pẹ́ tílẹ̀ tí iṣu tílẹ̀ tí mọ́ ọjọ́ ayọ̀ tí ẹ mọ́ bá mi rí ẹ. Ah, ah. ó ti sú mi o. ọjọ́ ayọ̀ á dé ṣé ẹ rí ọmọbìnrin yẹn àdúrà rẹ̀ ò lè gbà láéláé. àwọn ah, sílẹ̀ pè é pè pè ràn lọ́wọ́ ni. èpè kẹ̀ ọ̀rọ̀ èpè kọ́ ṣé bọ́ọ̀mù ẹjọ́ mi ni ṣé ẹ̀yin fẹ́ sọ pé ẹ ò máa pàtẹ mọ́tà lójú ọ̀nà yìí ni. a pàtẹ mọ́tà ẹni tí ń pàtẹ tí ì ta a máa ń gbọ́ nípa ẹ̀. ẹ wo ó ti tó ìgbà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọkùnrin ti máa ń dẹnu ìfẹ́ kọ́ kò rí kankan nínú wọn tó lè gbà fún àwáwí ni ní gbogbo ìgbà bóyá lélẹ̀ kúrú jù bó tún yá nítọ̀ ń ga jù ẹ dákun ẹ gbà mí tó ń bẹnu kéèyàn kúrò ni. kò sárùn. Ah. funny enough ìkan nínú àwọn alàgbà ìjọ wa alàgbà sẹkárayà ìyẹn náà tó dẹnu ìfẹ́ kọ ó lóun fẹ́ fẹ́ pátá ọmọbìnrin máa wí ó ló ti máa rírì nígbà tí ó tún yá ó ní kò tiẹ̀ fáyìn. ṣé wá rí eléyìí tó burú jù ní the last one tó ṣe. àpàtà mẹ́ta o ti ṣí nọ́mbà mọ́. bí ti bá wo. ilé alàgbàsókè ò la wà yìí. èmi ò mọ o káyọ̀dé lórí kí n wá mọ dádì òun. ilé wọn ní í sẹ́ alàgbàsókè òun ló bí káyọ̀dé kó o di pé o darapọ̀ mọ́ ìjọ wa ni alàgbà richard ti fi ọ̀rẹ́ lé alàgbàsókè ò kúrò nínú chọ́ọ̀chì ní àkókò ìwàásù ó lè dédé dìde kó lọ máa lọ microphone gbà lọ́wọ́ olùṣọ́ àgùntàn ọ̀rẹ́ mò ń tẹnumọ́ fún ẹ alàgbàsákéwù ni bàbá káyọ̀dé ṣọwárí alàgbàsákéwù wéèrè gidi ni alágànná pẹ̀lú ni ṣọwárí bàbá bàbá tó bí sákéwù ó sinmi tó fi kú ni wéèrè dìran ni wọ́n. tó já sí pé ah. mi ò mọ. ẹ káàbọ̀. sista Fagunwa olùsọ ìtàn sọ nǹkan tó ń sọ. alábòsí ni ẹ ó ní dádì pé wèrè ni wọn àti pé. àá wèrè bíi ti bá wo káyà sọ pé nǹkan tó ń sọ yẹn bóyá bíi òótọ́ ni ṣá. ẹ. ẹ ǹ o àwọn èèyàn lọ́kàn máa ń fẹ́ fi ọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ kó sọ di rẹpẹtẹ di bàbàrà kò ń ṣe wèrè bẹ́ẹ̀ yẹn o amòdì lásán ni amòdì ṣá. amòdì ń yọ dádì ẹ lẹ́nu. ara wọn ti wá ń yá ara wọn ti yá. ara wọn ti yá. kódà ara wọn tẹ̀ ti yá tán. dadi dadi dadi kí ló dé jẹ kó bá tàrọ. kó má bàa dọ̀tí ni. ṣé orin ló máa kí n wá mo ní kí àfẹ́sọ́nà mi wá ojú dáàdì mi. ṣé eléyìí àfin. ṣé ọ̀rọ̀ àfin níta ń sọ yìí a ní kéèyàn wá kí yẹn ní àfin. ó dàá má bínú pẹ̀lẹ́ o. <laughs> Ah! káyọ̀dé àṣeyàwó ẹ̀ ò tiẹ̀ gbó. mo ń bọ̀. èmi ò rò pé màá lè dúró mọ́ o ṣé bó lára wọn ti ń yá. ara wọn ti ń yá ó ṣàbí pé inú òun lọ ti ń bọ̀ òun ọ̀sán dẹ̀ ti yọ tó kàn tààrí. yéè. lóde kí ni mo gbọ́ mo gbọ́ wípé ẹni ọpọlọ mi ti yòrò òun pa ọpọlọ mi ó yòrò àbí ókè ókè ẹni sùúrù ń bọ̀. ṣé kò sí nǹkan tó ṣe dájú. báwo ló ṣe fẹ́ mu ó ṣàmì sùúrù ní sùúrù. oṣù ọ. kò sí nǹkan kan balẹ̀. ẹ wo ó ti sọkọ ẹnu tẹ́lẹ̀ alàgbà sakaraya gangan lọkọ ẹ̀ a pẹ́ lórí ẹkún. kò tí ò bá wá sí ní tó sẹ́kàn ṣé ẹni tó gun jà lọ ẹ kó máa sakọ àbí kó rí anybody kó gbà mú búra. bí ogun òpọ́njú bá pọ̀ lápọ̀ jù ó lè mú kéèyàn padà sẹ́yìn. ẹ wo eyín gan-an lẹ́yìn wà ní jí torí bílì wípé tí èèyàn bá rẹ̀wẹ̀sì tàbí padà sẹ́yìn ní ọjọ́ ìpọ́njú agbára rẹ̀ tó nǹkan. ìdí nù tí mo fi sọ fún yín níje lò nígbà tá a pàdé wípé kẹ́yìn náà wọ aṣọ aláràbarà kẹ́ ẹ wọlé aṣọ ogun yín abẹ́ ẹ ti gbàgbé ni. wá fi ń yé yín báyìí pé ó wúlò kódà ó wúlò dáadáa torí pé tẹ́ ẹ bá wọlé aṣọ ogun yín iyún gan ni ò ní jẹ́ káwọn èèyàn kí wọ́n mọ ibi tí iná ti ń jó yín lábẹ́ aṣọ tẹ́ ẹ bá sì ti wọ̀ ọ́ tẹ́ ẹ sì ń lọ tọ̀yàtọ̀yàyà pẹ̀lú ẹ̀rín lẹ́nu yín ẹ lè ti pàṣẹ bẹ́ẹ̀ kẹ́ ẹ gbọ́ ọkàn àwọn tẹ́ ẹ bá bá pàdé kẹ́ ẹ gbọ́ ọkàn wọn là. àwa jẹ́ wípé wíwọ aṣọ bo aṣọ bo ayé wa wọlé lè ṣiṣẹ́ ìjèrè ọkàn nìyẹn. bẹ́ẹ̀ ẹ wo ẹ jẹ́ kí mi wá máa tẹ̀síwájú ìyàwó mi ti síwájú mi lọ àlàáfíà fún yín. ọ̀rọ̀ ọgbọ́n ni. àbáyọmí lè wá. ẹ wo ẹ bẹ̀rẹ̀ nìyẹn o ẹ tútù bẹ̀rẹ̀ nìyẹn o àlùfáà tá da òróró lé lórí àlùfáà ọlọ́run òróró báyìí la lé lórí ó bá wa sọ̀rọ̀ tán sìn ọ̀rọ̀ òjẹ́ kọ̀ọ̀kan mọ́ létí ẹ wò ọ̀rọ̀ yín sú mi. tiẹ̀ gbọ́n náà ló. gbogbo ṣe. ṣebí mo ti sọ fún yín wípé aṣọ́gun kì í ṣe tiyín kí ló dé tẹ́ tó wọ̀ ọ́. ìránṣẹ́ ìtùnú a fi yé wa pé ní ìdílé adéníran kò sí aṣọ ògùn níbẹ̀ bí kò sí aṣọ ògùn. adéníran ṣé wọn náà gbàgbọ́ bẹ́ẹ̀. Ah, ìránṣẹ́ ìtùnú ẹ má jẹ́ kí n tàn yín ah, mo gbàgbọ́ torí nígbà tí mo wọ aṣọ ògùn yìí mo gbóòórùn àwọn baba ńlá baba mi lára rẹ̀ ìyẹn tún wá kọ́ ṣé rí nígbà tí mo wá aṣọ ogun yìí mo rí pé lóòótọ́ lóòótọ́ aṣọ tí wọ́n wọ̀ kù ni. aṣọ ògo ń bẹ́nu òdílé yín ẹ̀yin òdílé adẹ́nìràn àmọ́ wọ́n ti jásọ òun gbé lọ ní kété tí bàbá rẹ wọnú ẹ̀sìn àgbèrè ìgbà wọn jí gbé lọ sọwárí nígbà náà lógun ilé yín lọ́wọ́ lọ́ọ́ rèé fi aṣọ ogun rọ́pò rẹ̀ àmọ́ láti ìgbà tí ìwọ náà ti wọnú ẹ̀ṣẹ̀ ọ̀hún bákan náà àti ìgbà náà ló ti wọnú májẹ̀mú ogun àti ìgbà náà ló ti wọnú májẹ̀mú aṣọ ogun pẹ̀lú àwọn baba ńlá rẹ̀. my dear jọ̀ọ́ dáríjì mi èmi ló fi tèmi kó bá ẹ ṣé o rántí Clara mi nígbà kan rí secretary mi nígbà kan rí Clara. èmi pẹ̀lú ẹ̀ jọ síra wa lásọ wo èmi gbàgbé wọn ní ìṣàgbére. mo sọ bẹ́ẹ̀ náà mo sọ bẹ́ẹ̀. lóòótọ́ ni ṣùgbọ́n mo ní kò sí nǹkan kan láàrin wa ńgbà náà mo deny ni ìyẹn ò wá túmọ̀ sí wípé kó tó mọ wá sọ ogun kiri ṣé gbogbo ẹ̀ ló ti bọ́ sílẹ̀ hàn yín látìgbà tó ti gba Jésù Olúwa tó lùgbàlà rẹ̀ àtìgbà láti gbàṣẹ ẹ̀ṣẹ̀ kúrò lára rẹ tá a sì fàyà. àmọ́ ìránṣẹ́ ètò kò yẹ kí a tún máa jèrè àìṣẹ̀ tí a ti dáre rẹ̀ jì wá mọ́. òótọ́ ló sọ ẹnikẹ́ni tí wọ́n bá ti sọ di òmìnira ó di òmìnira ní tòótọ́ àmísù àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n lọ bọ̀rọ̀ wọ́n tún máa fààyè lẹ̀ fáwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ ni káwọn gan lè ti pa abẹ̀ fi wọnú ayé àwọn àyànfẹ́ ṣùgbọ́n ní wàá ti gba Jésù lórí kò nílò láti máa tún lo àwọn ẹ̀sìn àtijọ́ mọ́. àṣé ìyá ò pé ìyá ìgbọ́n ìyá tí ò nídìí ni mo ti ń jẹ látijọ́ yìí gbàdá ìyá tí ò yẹ wá láti ń jẹ látijọ́ ìyá ìgbọ́n ìyá ò pé láti ń jẹ látijọ́ yìí. Ah! gbọ́n tí ọ̀rọ̀ ọlọ́run wí nípa rẹ̀ nínú ìwé àìsàyà orí ọgọ́ta apá kejì ẹsẹ̀ ìkẹwàá ó ní nínú ìkànnù mi ni mo lù ọ́ àti nínú inú rere mi ni mo ṣàánú fún ọ. ẹ gbọ́ o ẹ gbàdúrà ni o ẹ rí dájú pé ẹ gba sọ ògo yẹn padà kẹ́ tó kù ní Calvary. Ah! Ah! olúwa jésù ah! gbogbo aṣọ ògo mi ló ti fàyà olúwa dá padà sí mi gbogbo aṣọ ògo tí o pè àìgbọ́n tó ti torí ẹ̀ bọ́ lọ́wọ́ mi olúwa dàpẹ́dà. gbogbo aṣogun tí a sì gbé wọ̀ mí nítorí pé mo fẹ́ wọn nídìílé adédìrán olúwa fàyà jésù ẹ̀ fàyà fàyà fàyà fàyà fàyà. olúwa fi iná rẹ̀ dà padà dá ọtún ògbó padà fún mi olúwa. pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló wà bẹ́ẹ̀ tí wọn ò láṣọ ògo mọ́ tí aṣọ ògo ìdílé wọn ti sọnù bíi ti ìdílé adéníran tá à ń wò báyìí lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n o bí olúwa ti ń bẹ tí ẹ̀mí wà láàyè ẹ ó gba aṣọ ògo yẹn padà. abẹ́ òfẹ́ gbà ní ẹ gba àdúrà lámàgbà kò sóhun tí ọlọ́run kò lè ṣe bíbélì wíwẹ̀ ó ní nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bí ayé bá gbà ọlọ́run ní agbára láti dá padà a ó gbàdúrà aṣọ ògo ìran mi aṣọ ògo tí a ti gbà sọnù olúwa fi àánú warí kó gbà fún mi lónìí ó yà àdúrà. onílọ́wọ́ dandan níwọ̀n ìgbà tí kò sẹ́lòmíràn onílàsìràn mi lọ́wọ́. adéníran ohun àkọ́kọ́ tó kọ́ kí ọ bọnú ogun òun ni àṣìṣe àwọn baba ńlá rẹ̀ gbogbo alágbàdúrà o gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn baba ńlá mi ti ṣẹ̀ tó wọ aṣọ ogun fún mi àánú Ọlọ́run o pa ẹ̀ṣẹ̀ náà rẹ́ lórí ayé mi. mi ò tètè dìde wá ràn mí lọ́wọ́ èmi ti gbọ́. àmín jésù. ẹlòmíràn ẹ̀ṣẹ̀ òun fúnra ara rẹ̀ bí irú ẹ̀ṣẹ̀ àgbèrè irú èyí tó ṣẹ̀ ah, tó fàyè gba ogun yìí láti wọnú ayé rẹ̀ gbogbo wa la ó jọ gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tó bú aṣọ ògo lára mi tó ń jẹ́ kí n máa wọ aṣọ ogun káàkiri ẹ̀jẹ̀ Jésù ó bá pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó bú aṣọ. pode ser. Ou é chamado. ṣe olúwa ti ṣe èdùmàrè sọ̀rọ̀ wa dayọ̀ olówó orí wa ẹ̀rù jẹ̀jẹ̀ á lè rí lè ṣe ó tọ́pẹ́ ó màmá tọ́pẹ́ o. ó tiẹ̀ ti wá dáa ó ti wá dáa ó ti wá dáa. a ní kakọ̀ wá wo àlàáfíà yín náà ni àbí kí ló tún dé. ẹ máa mọ rìn ẹ tiẹ̀ mọ ní dáadáa. àgbẹ̀dọ̀ kí ló dé tó fi bó aṣọ ogun ìdílé bàbá rẹ iye ti dóyin tán ó ti dóyin gbàgbé. Ah. <laughs> Eh, eh. ọ̀rẹ́ mi ṣé o ti ya àgbàgbé nìyẹn àbí ṣó o fẹ́ ká tú iṣu désàlẹ̀ kòkò ni ṣó o ti gbàgbé àgbèrè tó o ṣe ni àgbèrè tó o ṣe pẹ̀lú Clara ṣó o ti gbàgbé ni. lóòótọ́ mo dẹ́ṣẹ̀ àgbèrè tí ó mú mi kẹ́gbẹ́ aṣogun pẹ̀lú àwọn bàbá mi ṣùgbọ́n mo ti rí àánú gbà wọ́n ti dáríjì mi mi ò nílò aṣọ ogun mọ́ aṣọ ògo olúwa lórí mi báyìí onímọ̀ nílò. Ah, rárá o o gbọ́dọ̀ wọ̀ padà kódà o wọ̀ aṣọ yìí títí tó fi kú ni torí sórí àwọn bàbá rẹ àti àwọn bàbá ńlá bàbá rẹ wọ́n wọ̀ títí tó fi kú ni. <laughs> lóòótọ́ ló sọ àwọn ọba mi wọ̀ àti àwọn bàbá ńlá mi wọ̀ tó fi kú ṣùgbọ́n wọ́n jẹ́ òpè ni lóòótọ́ wọn fàyè wọn fún jésù ṣùgbọ́n wọn ò mọ òtítọ́ wọn ò mọ òtítọ́ pé tí ọmọ bá sọ ẹ́ di òmìnira ìwọ yóò di òmìnira nítòótọ́ wọn ò lóye yẹ ṣùgbọ́n èmi lóye yẹ dáadáa. wo kò sí aṣọ ògùn kankan nínú ìdílé adéníran bí kò ṣe aṣọ ògùn òun ló wà níbẹ̀. òpùrọ̀ àti olè ní ẹ̀yìn kìíní rádaràda wọ̀nyẹn. Ah, aṣọ ògùn pọ̀ jaburata ní ìdílé adéníran ṣùgbọ́n nítorí pé àwọn bàbá ńlá bàbá mi dá ẹ̀ṣẹ̀ àgbèrè àti bàbá mi gan dá ẹ̀ṣẹ̀ àgbèrè ló jẹ́ kí ẹ̀yin burúkú wọn jí aṣọ ògo gbé tẹ wá fi aṣọ ogun rọ́pò aṣọ ògo. sori bàbá rẹ àti bàbá ńlá bàbá rẹ wọ́n ti jẹ èso ó sì di dandan kí ẹnu kan ìwọ ọmọ. <laughs> ẹ gbọ́ nǹkan tí ìwé mímọ́ wí ni ẹ gbọ́ nǹkan tí ọ̀rọ̀ sọ ni ọ̀rọ̀ wípé a ò ní pa irú òwe bẹ́ẹ̀ yẹn mọ́ nílẹ̀ náà pípé bàbá jẹ èso ẹ̀yin sì kan àwọn ọmọ ó ní olúkálùkù ni yóò ru àìṣedédé rẹ̀ a kò ní pa bàbá nítorí àìṣedédé ọmọ bẹ́ẹ̀ ni a ò ní pa ọmọ nítorí pé nítorí àìṣedédé bàbá nítorí náà mo mo sọ ẹ kẹdẹ gbọ́ mi o wípé kẹ ẹ padà lẹ́yìn èmi àti ìdílé mi láti ìsinyìí lọ nítorí pé bàbá ti sọ wá di òmìnira àwa dẹ̀ ti di òmìnira nítòótọ́. Ah, ah, ah, gbẹ́nu rẹ lọ́wọ́ ìwọ alágbèrè òyì á ah! dúró ṣé ohun tèmi mọ̀ ní ọkàn ara mi ni wípé láti ọjọ́ tó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè ọjọ́ náà ló ti wọnú ogun ìdílé àwọn baba ńlá baba rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni irọ́ ló pa lóòótọ́ alágbèrè ni mi tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinyìí àrántí ẹ̀ṣẹ̀ mi mọ̀ nítorí mo ti rí àánú gbà. Ah, rárá aláàgbà wo bí ó tilẹ̀ jẹ́ wípé a ti dáríjì hàn o gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ rẹ títí tó fi kú ni aláàní gbà. ọ̀rọ̀ sọ nínú ìwé àìsáyà orí ọgọ́ta ẹsẹ̀ kẹwàá wípé nínú ìkànnù rẹ̀ ló lù mí ṣùgbọ́n nínú ojúrere rẹ̀ <laughs> ló fi àánú wò mí. ó mà dà wípé ó dàbí wípé iye arákùnrin ti ṣe ìtara lásán ni ògbójú ló ń lò ògùn ń lò ìtara lásán ni. wọ wọ ó gbọ́dọ̀ jọ àwọn bàbá rẹ̀ kódà ó gbọ́dọ̀ jọ àwọn bàbá ńlá bàbá rẹ̀ ó gbọ́dọ̀ fi ogún kó fi jọ wọ́n ànígbà à irọ́ ni ànígbà. ọ̀rọ̀ sọ pé. pẹ́ẹ́lú rẹ sàn pẹ́ẹ́lú burúkú rẹ sàn gbogbo tó bá máa sọ ọ̀rọ̀ sọ pé tó bá máa wí ni ọ̀rọ̀ sọ pé tó bá máa wí tàn ọ̀rọ̀ sọ pé kí lọ̀rọ̀ gan-an sọ. ọ̀rọ̀ sọ nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kejìlá wípé iye àwọn tó bá gbàgbọ́ ni ó fún ní agbára láti di ọmọ Ọlọ́run. nǹkan ti yí padà ẹ̀já tètè máa lọ ká má bàa tẹ́. àlá lè tẹ́ àlè tẹ́ àlè tẹ́ àlè tẹ́ àní dandan ni bó tilẹ̀ jẹ́ àìsàn ẹ̀kan lọ́dún ni dandan ni kó o nípìn nínú ogun àwọn babalá bàbá rẹ torí pé o kò lè wà lásán láì lógun àbí báwo ni kò ṣe irọ́ ni àgbà ẹ̀yin ò pè wọ̀nyí ẹ gbọ́ nǹkan tí ọ̀rọ̀ tún sọ nínú ìwé àìsáyà orí kẹtàléláàdọ́ta ẹsẹ̀ karùn-ún ọ̀rọ̀ sọ wípé ìnà àláfíà mi ń bẹ lára rẹ̀ àti nípa ìná rẹ̀ la mú mi lára dá ẹ mọ̀ mí ni èmi lògo táyé ń retí gbogbo ayé pátápátá ń retí ìfarahàn ògo mi ọ̀rọ̀ sọ nínú ìwé ìkíní pétérù orí kejì ẹsẹ̀ kẹsàn-án ó ní èmi ni ìran tí a yàn olú àlùfáà ó tún pè mí ní orílẹ̀-èdè mímọ́ ènìyàn ọ̀tọ̀ láti fi ọlọ́nlẹ̀ ẹni tó pè mí jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ sí kò sáì ṣe. ọ̀yá ah, ah, ẹ̀tú ẹ̀ ń lọ ni ẹ máa ti lẹ́tú padà wá. ẹ̀tú wọ̀kọ̀ tó wí o ó ní èmi yìí kì í ṣe èèyàn nígbà kan rí ṣùgbọ́n ní ìsinyìí mo ti di mi ò rí àánú gbà nígbà kan rí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti rí àánú gbà kí lè rí yẹn sí o. báwo la ṣe tún fẹ́ rí a jẹ́ pé ìwọ ti bọ́ lọ́wọ́ wa nìyẹn. bàbá rí sọ́wọ́ àdọ̀tún kò dúpẹ́. ìbànújẹ́ wa ti fò lọ pátápátá. ayé kíní gbé gbé rà dandan ẹ padà wá ẹ padà ẹ padà wá bí ẹ má padà wá ẹ padà wá. kí ló wà nínú báàgì tẹ gbé dání. mo mọ̀ pé àwọn aṣogun rádaràda ló wà nínú ẹ̀ mo dẹ̀ mọ̀ pé alágídí nìyí ẹ lè tún fẹ́ da padà ń sìn báyìí ó yá ẹ̀rọ ẹ̀fọ́ ẹ̀ kó jáde ẹ kó aṣọ òkè jáde. àwọn náà tètè kó jáde. ó yá kó tẹ̀lé kó tẹ̀lé àti ìyàwó àti tèmi náà. ẹ kó sí i. ní orúkọ Jésù kó jáde. mo pè iná Ọlọ́run àlàyé kó sọ̀kalẹ̀ sórí aṣọ ẹ̀ ní orúkọ Jésù.

jùlọ ìwọ ni màá máa sìn títí láì. kábíyèsí o ẹ ṣé o. kábíyèsí o ẹ ṣé o àmì mo ẹ máa ṣe. níbo lẹ ti rí aṣọ ògo. <laughs> òótọ́ mà ní. ẹ gbà mí. aṣọ eléyìí ò kì í ṣe kì í ṣe àwọ̀lé. ẹ dákun bó o lè ṣe aṣọ ogun yín dà. iná ti jó iná ti jó ní Calvary kò sí ogun kógun tí kábàárì ò lè ṣe. kò sí. ẹ dákun ẹ ti ń sọ mí sínú òkòkò báyìí ẹ dákun ẹ là yé mi ẹ là hàn mí ẹ jẹ́ kó yé mi dáadáa ẹ jọ. àní aṣọ ogun hmm. kì í ṣe tiwa mọ́ wọ́n dẹ̀ láyé wa ní kábàárì pé gbogbo ayé pátá hmm. ní kábàárì lè ṣe àtogun kékeré ni o àtogun ńlá ni o kò sí èyí tí Calvary ò lè ṣe. ẹ wo ẹ dákun ẹ wò mí ẹ wo ẹ wo ohun tá a sọ dáa ṣe rí èròǹgbà wa bá a ṣe ń lọ ni pé a fẹ́ lọ pààrọ̀ aṣọ àwọ̀lé ká lọ ọ̀ràn tuntun ṣe àǹkú mọ̀ sọ́nù pa pákéjì ká tó pákéjì ẹ̀ ká tó wà lẹ́rẹ̀ẹ́ ká gbé tuntun lé ṣùgbọ́n ní báyìí ọjọ́ abárí bíi báyìí. níbí wọlé níbí wọlé. Hmm. ṣe rí aṣọ burúkú yìí aṣọ yìí òní olónìí gangan abọ̀dà ní kíákíá bó la ṣe. ẹ padà sí kávárì. ní kávárì. ẹ kávárì. ẹ máa bá a lọ. kávárì kíákíákíá. kávárì. kávárì sọ wá dọ̀tun àdúpẹ́. ti fò lọ. pátápátá. gbogbo mi jẹ́ wá ní Jésù nù kúrò. kávárì sọ wá dọ̀tun. látọjọ́ ìwá ẹ sì dí àwọn olóore ìdílé adéníranmọ́nà kòtò báyìí ẹ wá gbọ́ o. pínpín pín yín ti pín lórí ayé wọn ẹ ti bá wọn fi kèǹgbè kẹ̀ǹdù dákọ̀ ọ̀ràn wọ́n ní bí fẹ́fẹ́ bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ kẹ́ ẹ má jorí ìmọ̀dò ẹ̀yin bá wọn jorí ìmọ̀dò ẹ tún dáwùjọ kóńdó <laughs> ẹ ti fìrù fọn náà ìdílé adéníran wọ́n ti mọ agbára tó wà nínú aláṣọ àlà wọ́n ti mọ òtítọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọlọ́run wípé bí ẹ̀yin bá mọ òtítọ́ òótọ́ yóò sọ yín di òmìnira àwọn ti mọ òótọ́ wọ́n ti bọ́ sógun wọn sílẹ̀ wọ́n ti wọ́ sógo ọ̀yá ìwọ ẹ̀mí ebi àti àìní ọlọ́dún gbọ́ọ́rọ̀ o. ó. Oh! mo ṣe ọlọ́wọ́ ṣẹ́ lórí ayé wọn ipá rẹ pin ọyá máa lọ. ìwọ ẹ̀mí tó mú kí ìbànújẹ́ kó máa ṣubú láyọ̀ àwọn tó bá súnmọ́ eré wọn mo pè ọ́ lónìí àṣẹ ọlọ́wọ́ ṣẹ́ lónìí o látòní lọ o rọwọ́ mú lórí ìdílé adélèrànmọ́ ọyá máa lọ. ìwé ẹ̀mí àyànmọ́ rẹ síbi kí ló tún dúró dè tú àwọn èèyàn ilẹ̀ ẹ ti dé wọn mọ́nu kòtò látọjọ́ tó ti pẹ́ wọ́n sì ní eré àwọn ìdí adé ìrànlọ́wọ́ ọ̀yá tú wọn lẹ̀ ipa yín ti pin ẹ ti kàn jàngbọ̀n ẹ ti ṣiṣẹ́ ṣe o ọ̀yá tú àwọn èèyàn sílẹ̀ àwọn olóore ìdí adé ìrànlọ́wọ́ ẹ̀ dè mọ́nu kòtò kí ló tún wọ̀ bí sí tú wọn sílẹ̀.

ó yẹ jáde ta. ipá ìṣù àtọmọ ogun rẹ ti pẹ́ lórí ayé yín ìdílé adéyìnrán ti ń dúró dè yín ó yẹ tètè ẹ tètè ẹ lọ kó fún wọn ẹ tètè. dáadáa adéníyàn ti ń dúró dè yín ẹ kó eré ayọ̀wọ̀ fún wọn ìbùkún ìgbéga ìlọsíwájú ẹ tètè mọ́ lọ́wọ́ rẹ sí. àjàgbé wọlú olúborí òde ọ̀run jágúnjá. lọ sí òní padà ó ní àwa dàbí ẹni tí ń làlà ó nígbà náà ni ahọ́n wa ṣí tí ẹnu wa sì kọ orin ẹ rí báyìí. ìná lè rí sà. bẹ́ẹ̀ni ìná ti ṣe ẹ ó bẹ̀rẹ̀ sí ní rí ìfarahàn àwọn ohun tí ọlọ́run ti ṣe nínú ayé yín aṣọ ogun àti ìyà ti dópin nínú ayé yín ọ̀rọ̀ ọlọ́run nínú psalm one twenty six tirẹ̀ sí ṣe sí yín lára ah, ẹ ó máa jó ẹ ó sì máa jó lórúkọ jésù ogun ti ṣe ìjà dópin ogun sì tán olùgbàlà jagun olú orí ayọ̀ la ó máa kọ aleluya ìjà àdópẹ́ ogun òjìṣà olùgbàlà jagun mọ́lú. ó gba kámú pẹ̀lú ogun ayé rẹ ogun tó o bá kọ̀ láti gbàdúrà sí òun ni ó pa ọ́ ọ̀pọ̀ ènìyàn ní ayé ti sọ sínú aṣọ ogun ẹlòmíràn fi ara rẹ̀ sínú ogun àìríjẹ ogun àìrímu àìríná àìrílò gbèsè bẹ́ẹ̀ ló sì gba kámú pẹ̀lú ogun yìí ó sàn forí tì ṣá pé ẹ ó bá yá ó bá jẹ́ ìfẹ́ ọlọ́run ni ọlọ́run yóò yọ òun jáde lọ́jọ́ kan ó gbàdúrà kí ogun ayé rẹ ó lè ṣe ohun tó burú jù ni kó o fi ogun ju àwọn bàbá rẹ aláìgbàgbọ́ òpèrà rẹ ló nígbàgbọ́ ayé rẹ dẹ̀ ń dojú ti jésù o mọ̀ pé bógun bá pọ̀jù nínú ayé kìrìsìtẹ́nì yóò lọ sọ́run àpáàdì ṣùgbọ́n bí o bá lè gbàdúrà ogun ayé rẹ yóò ṣẹ́ ìwọ náà yóò sì dòmìnira wàá sì bọ́ aṣọ ogun yìí wàá bọ́ sílẹ̀ wàá sì wọnú ògo lọ gbogbo ìwọ tó ń wò mẹ́ gbogbo aṣọ ogun tá a wọ̀ fún ọ tí ò jẹ́ kó o rógolo mo gbàdúrà pẹ̀lú àṣẹ ìpè ní orúkọ jésù kristi aṣogun náà kó bọ́ kúrò lọ́rùn rẹ pẹ̀lú iná ọlọ́run lórúkọ jésù kó wọnú ògo lọ kó o sì máa lo ògo rẹ ní orúkọ jésù kristi olúwa wa yóò sì dára fún ọ àmín. fẹ̀mí mọ́ gbẹ̀ṣọ ìyá lọ́rọ̀ mi o. aṣọ ìyá lẹ́lẹ́ aṣọ ìyá bọ́ra mọ́ aṣọ ìyá. bàbá mi ti gbé aṣọ ìyá kúrò lára mi látọjọ́ tó ti pẹ́ ó ti gbọ́ ṣóòṣì kúrò lọ́rùn mi ó ti gbọ́ ṣó ẹ̀gàn kúrò láyé mi. aṣọ ìyá mélèé faṣọ ìyá bọ́ra mọ́ aṣọ ìyá. bàbá mi wá gbé ṣóòṣì lọ́rùn mi o. aṣọ lọ́rùn. ṣòfò lọ́rùn mi o. lára mi látọjọ́ tó ti pẹ́ ó ti gbọ́ ṣóòṣì kúrò lọ́rùn mi ó ti gbọ́ sọ ẹ̀gàn kúrò láyé mi. aṣọ ìyá mẹ́lẹ̀ faṣọ ìyá bọ́ra mọ́ aṣọ ìyá. bàbá mi wá gbé ṣóòṣì lọ́rùn mi o. aṣọ òṣì mẹ́lẹ̀ bọ́ra mọ́ aṣọ òṣì. àtúbàjẹ́ ayé gbèsè lọ́rùn. aṣọ ọ̀fọ̀ lọ́rùn mi o. aṣọ ọ̀fọ̀.